nínú ìfẹ́ Jésù ní ojoojúmọ́. Mo fẹ́ dàgbà ní iléèwé ọgbọ́n àtòrọ́ fẹ́rẹ́. Mo fẹ́ máa jìnlẹ̀ sí. Èyí ni ètò ẹ̀kọ́ Bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti rédíò elua ti efua sim ti ìgàjà ẹgbẹ́ bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ̀kọ́ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbohùnsílẹ̀ ti efua sim pmb five oh four ìgàjà kwara state nàìjíríà kí olúwa kí ó bùkún fún ọkàn yín àmín. lábàjọjúmọ́ lábàjọjúmọ́ kí ṣe má lọ́gbọ̀n sí ṣe má lọ́gbọ̀n sí nínú ọ̀rọ̀ iyebíye rẹ̀. ní orúkọ jésù kristi ni mò ń kẹ́ ẹ̀yin olùgbọ́ wa kú àbọ̀ sórí ètò tí a pè ní lára bíbélì jà ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni pásítọ̀ jacob ọba níwá ìròyìn mi káyé àwòká nínú ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe ìwé ìfihàn orí èkeje ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkẹtàdínlógún ìwé ìfihàn orí èkeje ẹsẹ̀ ìkẹsàn-án títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún ọ̀rọ̀ ọlọ́run kà báyìí pé lẹ́yìn náà mo rí sì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn láti inú èdè gbogbo wá wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà a wọ̀ wọ́n ní aṣọ funfun ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn ẹsẹ̀ ìkẹwàá wọ́n sì kígbe ní ohùn rárá wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àwọn àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká wọ́n ń wólẹ̀ wọ́n sì dojú bolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin ọlọ́run ẹsẹ̀ ìkejìlá wípé àmín ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá àti agbára àti ipá fún ọlọ́run wa láé àti láéláé àmín. ẹsẹ̀ ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàlá àti ìkẹrìnlá ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun níbo ni wọ́n sì ti wá mo sì wí fún wọn pé mo sì wí fún pé olúwa mi ìwọ ni ó mọ̀ ìwọ ni ó lè mọ̀ ìwọ ni ó lè mọ̀ ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn ín lọ́sàn-án àti lóru nínú tẹ́ḿpìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíjìbò wọ́n. ebi kì yóò pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí oòrùn kóòrùn kan nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè ọlọ́run yóò sì mú omijé gbogbo nù yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọlọ́run ìgbàlá wa orísun ayọ̀ wa ọlọ́run tí ó fẹ́ wa ọlọ́run tí ó yàn wá fẹ́ ọlọ́run tí ó rán ọmọ rẹ̀ láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa kí àwa bá lè di ẹni ìyè ọlọ́run tí ó rán ọmọ rẹ̀ tí ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ fún wa kí a bá lè di ọlọ́rọ̀ nínú ẹ̀mí ọlọ́run tí ó sì rán ọ̀rọ̀ rẹ̀ sí wa tí a sì lè ní ìyè kí a sì lè ní ìyè àìnípẹ̀kan a gbàdúrà ọ̀rọ̀ tí yóò jáde lónìí jẹ́ kí ó ní ipa rere nínú ayé àwọn olùgbọ́ ọ̀rọ̀ yìí bàbá ọmọ ẹ̀mí mímọ́ má ṣe jẹ́ kí wọ́n fi ìgbàlà wọn falẹ̀ jẹ́ kán lè bá jésù olúwa dá májẹ̀mú lónìí àwọn tí ò ti mọ̀ ọ́ kí wọ́n lè mọ̀ ọ́ àwọn tó ti mọ̀ ọ́ kí wọ́n lè dá májẹ̀mú àti sìn ọ́ sí kí ìfẹ́ wọn sí ọ kí ó lè gbóná jù bẹ́ẹ̀ lọ abéèrè lórúkọ jésù kristi tí ó lè ṣe ju ìbéèrè wa lọ àmín nínú ẹ̀kọ́ wa tí ó kọjá àwo àwọn tí a fi èdìdì sí àmì ìyè sí tàbí tí a fi èdìdì sí àmì sí iwájú orí wọn àwọn tí ó jẹ́ ikọ̀ àwọn tí ó jẹ́ ẹ̀rí àwọn tí ó wàásù gẹ́gẹ́ bí a ti sọ nínú ìwé Matthew wípé a ó sì wàásù ìhìnrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹ̀rí fún gbogbo orílẹ̀-èdè nígbà náà ni òpin yóò dé. lónìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun ni a ó wo ìjọ àwọn ènìyàn mímọ́ tí ó jáde látinú ìpọ́njú ńlá ìjọ àwọn ènìyàn mímọ́ tí ó jáde láti inú ìpọ́njú ńlá ní orí ẹ̀ keje níbẹ̀ láti rí àwọn áńgẹ́lì mẹ́rin tí ó dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n sì di afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú afẹ́fẹ́ ìdájọ́ ọlọ́run afẹ́fẹ́ ago ìbínú ọlọ́run afẹ́fẹ́ ìjì nínú ayé ènìyàn tí a ti fẹ́ sórí ilẹ̀ tí a ti fẹ́ sórí òkun tí a ti fẹ́ sórí igi gbogbo àti sórí ènìyàn afẹ́fẹ́ àkọ́kọ́ a ní ẹ̀tàn ni àlàáfíà fúngbà díẹ̀ afẹ́fẹ́ ìkejì ó mú ogun wá afẹ́fẹ́ ìkẹta ó mú ìyàn wá ó mú ebi wá ó mú ikú wá ní afẹ́fẹ́ ìkẹrin ó sì mú àrùn kárùn wá pẹ̀lú afẹ́fẹ́ ìkarùn ó mú kí a rí iye àwọn ènìyàn tí ó ti kú nítorí ọ̀rọ̀ ọlọ́run látinú májàmú ti láéláé bẹ̀rẹ̀ láti ọjọ́ ikú kábẹ́lì títí dé sekaraya tí ó kú láàrin tẹ́ḿpìlì ọlọ́run àti àwọn tí ó kú àwọn tí ó kú nínú ìpọ́njú ńlá àwọn wọ̀nyí ni a sọ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé a fi wọ́n pamọ́ fún ìgbà díẹ̀ a fi wọ́n pamọ́ fún ìgbà díẹ̀ afẹ́fẹ́ ìkẹfà ó wá ń sọ àwọn àmì ní ojú ọ̀run ẹ ó rántí wípé nínú ìwé Jóẹ́lì a sọ wípé ní ìgbà ìkẹyìn ọ̀run oòrùn yóò sì ṣókùnkùn òṣùpá yóò sì di ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ohun àmì lóríṣiríṣi ọ̀nà yóò sì máa ṣẹlẹ̀ òun ni a rí ní èdìdì kẹfà tí Ọlọ́run sí ṣùgbọ́n nígbà tí a wá dé orí èkejì ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ ọlọ́run wá sọ wípé kí a dá afẹ́fẹ́ náà dúró kí ogun kí ìjìyà kí ó má ṣe bá ayé mọ́ kí ó má ṣe rí fún ìgbà díẹ̀ nítorí pé olúwa ní iṣẹ́ kan láti ṣe olúwa mo ní ó ní iṣẹ́ kan láti ṣe iṣẹ́ tí olúwa sì fẹ́ ṣe ó ní pé ó fẹ́ fi èdìdì di èdìdì sàmì sí ọ̀kẹ́ méje ó lé ẹgbàjì ènìyàn kí yóò jẹ́ ẹ̀rí fún Kristi tí ó máa wàásù ní inú ìpọ́njú ńlá gẹ́gẹ́ bí a ti kọ́ tí a sì sọ lẹ́ẹ̀kan wípé nínú ìwé Matthew akọ ní orí ẹ̀kẹrìnléní ogún ẹsẹ̀ ìkẹrìnlá wípé ó di dandan o kí a sì wàásù ìhìrere ìhìrere ìjọba ọ̀run tàbí ìjọba ọlọ́run káàkiri gbogbo àgbáyé lẹ́yìn èyí ó ní òpin yóò sì dé nígbà tí àwọn wọ̀nyí bá ti bẹ̀rẹ̀ sí ń wàásù tí wọ́n ń wàásù tí gbogbo àwọn ènìyàn gbọ́ òpin yóò dé dé bá ayé a ó fòpin sí àkókò láti gbàlà láti ní ìgbàlà nínú Jésù Kristi èyí tó kù ni pé a ó wọ ìjọba ẹgbẹ̀rún ọdún Jésù Kristi kì yóò sì sí àyè fún ìrònúkúwàdà mọ́ ohun tí Ọlọ́run ṣe ó fi èjìdì di ó fi ó tilẹ̀kùn fún ìdájọ́ afẹ́fẹ́ ìdájọ́ Ọlọ́run láti dúró jẹ́ nítorí pé Ọlọ́run fẹ́ gba àwọn kan là nínú àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run fẹ́ gba àwọn kan là nínú àwọn kèfèrí àwọn orílẹ̀-èdè mìíràn ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa òun nìyé ìdí nìyí tí a fi fi èdìdì tí a fi di ibi tí a kà ní orí èkeje ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ bí a ṣe rí nìyí bí a bá sì wò nínú ìwé róòmù orí ẹ̀kọkànlá ẹsẹ̀ ìkẹrin ẹsẹ̀ ìkarùn-ún ó sọ̀rọ̀ nípa ti Elijah ẹni tí ó rò wípé òun nìkan ṣoṣo ló kù ní Ísírẹ́lì tí ó ń sin Ọlọ́run alààyè tí Ọlọ́run sì dá lóhùn ní ẹsẹ̀ ìkẹrin wípé kí ó má ṣe rò bẹ́ẹ̀ nítorí Ọlọ́run sì fi ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn pamọ́ fún ara rẹ̀ tí kò tí ì tẹ́ ikún ba láti sin Báálì tí kò tí ì tẹ́ ikún ba láti sin Báálì gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni lákòókò ìsinsìnyí pẹ̀lú àṣẹ́kù àwọn ènìyàn kan wà nípa ìyànfẹ́ ti orí ọ̀fẹ́ ọlọ́run àwọn ìyókù yìí òun náà ni ọlọ́run fẹ́ gbà nígbà tí jésù wà láyé ó sọ ó ní òun sì ní àwọn àgùntàn kan tí kìí ṣe àwọn wọ̀nyí tí ó sì wà lẹ́yìn odi irú àwọn tí kìí ò sí nínú ìjọ ní àkókò yìí tí wọ́n sì wà lẹ́yìn odi irú àwọn wọ̀nyí olófà tí olúwa fi fi wípé kí a tilẹ̀kùn ìdájọ́ afẹ́fẹ́ ìdájọ́ ọlọ́run kí wọ́n lè gbà wọ́n wọlé náà kí wọ́n lè gbà wọ́n wọlé ní àárín àwọn Júù àti láàárín àwọn kèfèrí bí ọ̀rọ̀ ọlọ́run ti gbé kalẹ̀ nìyí ó la rí nínú ẹ̀kọ́ wa tí ó kọjá lónìí a fẹ́ wo àwọn ènìyàn ọlọ́run tí yóò jáde láti inú ìpọ́njú ńlá wá lára àwọn orílẹ̀-èdè kèfèrí àwọn tí kìí ṣe ẹ̀yà Ísírẹ́lì tí ó jẹ́ pé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti jáde wá láti èdè gbogbo láti ẹ̀yà gbogbo òní ṣùgbọ́n kí a tó lọ sínú rẹ̀ ẹ jẹ́ kí a wo àwọn tí a dárúkọ níhìnyí èkíní a dárúkọ àwọn ẹ̀yà Júdà a ó rí i pé Júdà ló wá mú ipò àkọ́kọ́ ó ló mú ipò ipò ọlá ní àkókò yìí dípò kí rúbẹ́nì kí ó mú un ṣé ẹ mọ̀ pé rúbẹ́nì ó ní àkọ́bí ọmọ júdà ó ní àkọ́bí ọmọ júdà ṣùgbọ́n rúbẹ́nì ò mà mú ipò àgbà níhìnyé nítorí ìṣekúṣe tí ó ti ṣe nítorí orí àkété tí ó ti gùn ó sọ ipò rẹ̀ nù ẹ̀ṣẹ̀ náà lè sọ ọ́ nù ó lè sọ ayọ̀ rẹ nù láti lè ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run ó lè gba ohun ayọ̀ rẹ lọ́wọ́ rẹ ó lè mú kí ó kùnà èrè rẹ ó lè mú kí o má rí èrè gbà ipò tí ó yẹ kí o wà ó lè mú ọ kúrò níbẹ̀ bí a ṣe rí ti Rúbẹ́nì nìyí bí ó ṣe gba ipò kejì nìyẹn a ti rí pé a ò dárúkọ àwọn ẹ̀yà Dánì àti Éfrémù dípò àti dárúkọ ẹ̀yà Dánì ẹ̀yà Léfì la fi rọ́pò wọn dípò àti dárúkọ ẹ̀yà Éfrémù Jósẹ́fù la fi rọ́pò wọn kí nìdí nítorí pé ìwà àgbèrè wọn tí a bá ń sọ̀rọ̀ nípa àgbèrè òun ni pé ìwà ìbọ̀rìṣà wọn tí a bá wò nínú ìwé àwọn onídàájọ́ orí ẹ̀ e, kejìdínlógún ẹsẹ̀ ọgbọ̀n a ó rí i pé níbẹ̀ láti gbé òrìṣà kalẹ̀ ní dání tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sìn ín ṣùgbọ́n ọlọ́run tún wá mú kí a tún dárúkọ dání ẹ̀yà dání yìí ní ìjọba ẹgbẹ̀rún ọdún nínú ìjọba ẹgbẹ̀rún ọdún a ó rí i tí a bá ka ìwé ìsíkẹ́lì orí èkejìdínní àádọ́ta a ó rí i níbẹ̀ àwa ń lọ ṣe àwọn ẹ̀yà kèfèrí tí a ó gbàlà nínú ìpọ́njú ńlá ẹsẹ̀ ìkẹsàn-án lẹ́yìn náà lẹ́yìn tí a ti fi èdìdì di àwọn ogunlọ́gbọ̀n ènìyàn ọ̀kẹ́ méje ó lé ẹgbàjì nínú ẹ̀yà gbogbo tí ń ṣe ti Ísírẹ́lì lẹ́yìn náà ó wá ku àwọn tí a ó tún fèdìdì tàbí àwọn tí ó ní ìgbàlà nínú ìpọ́njú ńlá nípa ẹsẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà kì í ṣe ti Kristi Jésù àwọn ni ó kù níhìn yìí tí a fẹ́ wò jẹ́ kí a ka ẹsẹ̀ ìkẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá lẹ́yìn náà Jòhánù sì rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà á wọ̀ wọ́n ní aṣọ funfun imú ọ̀pá sì ń bẹ ní ọwọ́ wọn ẹsẹ̀ ìkẹwàá wọ́n sì ń kígbe ní ohùn rara wípé ìgbàlà ni ti ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn ìgbàlà ni ti ọlọ́run wa a sọ fún wa wípé àwọn wọ̀nyé ó ní àwọn tí ó jáde nínú ìpọ́njú ńlá láti inú ẹ̀yà gbogbo láti inú èdè gbogbo láti orílẹ̀-èdè gbogbo láti inú ìlú gbogbo àti láti ibikíbi tí wọ́n ti wù kí wọ́n lè wá ni wọ́n dúró níwájú ìtẹ́ Ọlọ́run àwọn wọ̀nyí ni wọn kò bá Sátánì dá májẹ̀mú àwọn wọ̀nyí ló farada inúnibíni àwọn ló farada ìpọ́njú ńlá àwọn ni ó dúró wípé bí Sátánì tiẹ̀ ń pọ́n ènìyàn lójú bí ó tiẹ̀ jẹ́ wọ́n ní ìyàjú bẹ́ẹ̀ lọ wípé wọn ó bá Kristi kú n ò ní foríbalẹ̀ fún ẹranko búburú ni tí ó gbé kalẹ̀ n ò ní foríbalẹ̀ fún asòdì sí Kristi ni n ò ní gba àmì síwájú orí wọn láti lè rà àti láti lè tà ṣùgbọ́n wọn ó bá Jésù Kristi dúró a sọ fún wa pé nínú ìwàásù wa tó kọjá wípé ogunlọ́gọ̀ àwọn kan jáde nítorí pé a pa wọ́n nítorí ọ̀rọ̀ Ọlọ́run irú àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá ẹ sì rántí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé irú wọn ni a ó gbàlà bí ẹni la inú iná kọjá irú àkókò yìí ni ìwé Matthew orí ẹ̀kẹta orí ẹ̀kẹrìnlé ní ogún ẹsẹ̀ ìkẹtàlá sọ fún wa pé ṣùgbọ́n ẹni tí ó bá forí tì títí dé òpin òun náà ni a ó gbàlà ẹni tí ó bá forí tì títí dé òpin òun nìkan ṣoṣo òun ni a ó gbàlà àkókò ìpayín keke ni àkókò àbámọ̀ ni àkókò tí ó jẹ́ pé wọ́n ò sá lọ sí ọ̀dọ̀ òkè wọ́n ò sá lọ wípé kí òkè kí ó òkè kékèké àti ńláńlá kí ó wólù wọ́n kí ó fi wọ́n pamọ́ tí òkè yóò sọ pé a ti gba agbára ikú kúrò lára wọn wọn ò ní lè pa wọn lára mọ́ torí pé wọn ò fẹ́ dúró níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́ láti gba ìdájọ́ tàbí láti gba ìbínú rẹ̀ torí ọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ kí ó di mímọ̀ wípé nítorí ọjọ́ ńlá ìbínú wọn dé ta ni yóò sì lè dúró ta ni ò lè gbà á ta ni ò lè gbà á ìbínú ńlá ọlọ́run a sì sọ fún wa pé àwọn wọ̀nyí bí wọ́n ti jáde wọ́n ní aṣọ funfun kan tí a fi fún wọn ó ń sọ ní ti òdodo jésù kristi ó ń sọ nípa mímọ̀ jésù kristi nípasẹ̀ jésù kristi náà ni wọ́n ṣe gbà wọ́n là ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ lọ́wọ́ wọn àmì ìṣẹ́gun nìyẹn àmì ìṣẹ́gun òní ohun tí a rí lọ́wọ́ wọn ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá ní orí ẹ̀kẹjọ ní orí ẹ̀keje ó sọ báyìí pé ó ní gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká wọ́n wólẹ̀ wọ́n sì dojú bolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin ọlọ́run ẹsẹ̀ ìkejìlá wípé àmín ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá àti agbára àti ipá fún ọlọ́run wa láé àti láéláé àmín àti béèrè lọ́wọ́ ẹ̀dá alààyè wípé ta ni ó yẹ ta ni ó tọ́ láti ṣí ìwé náà láti gba ìwé náà kò sẹ́ni tí ó tọ́ ṣùgbọ́n nígbà tí a wá parí rẹ̀ ní orí ẹ̀kẹrin ẹsẹ̀ ìkarùn-ún a wá sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ́n ń wólẹ̀ níwájú olúwa jésù kristi wọ́n sì ń sìn wọ́n sì ń fi adé wọn wọ́n sì fi ń lélẹ̀ yí ìtẹ́ náà ká wípé olúwa ìwọ ni ó yẹ láti gba ògo àti láti gba ọlá àti láti gba agbára nítorí pé ìwọ ni ó dá ohun gbogbo àti nítorí ìfẹ́ inú rẹ ni wọ́n sì fi wà títí di òní olónìí olúwa nìkan ṣoṣo ni ó tó láti gba ọlá nígbà tí ó tún yá a tún rí wípé àwọn àgbààgbà tí ó tún jókòó náà wọ́n tún sọ pé olúwa ni ó yẹ láti gba ọlá níbi tí a tún kà lónìí ó tún sọ fún wa pé wọ́n sì bẹ̀rẹ̀ tí ń sìn àwọn áńgẹ́lì náà pẹ̀lú wọ́n tún wólẹ̀ fún àwọn tí ó jáde láti inú ìpọ́njú ńlá wọ́n wólẹ̀ fún áńgẹ́lì náà ó tún wólẹ̀ fún níbi tí a tún kà yìí èyí ni ìjọsìn gbogbo ẹ̀dá àti áńgẹ́lì àti àwọn tí ó jáde nínú ìpọ́njú ńlá àwọn tí ó jáde nínú ìpọ́njú ńlá wọ́n fìyìn fún olúwa bí irú àkókò yìí bí ìwọ náà bá lè fi ọkàn rẹ sin ọlọ́run ìbá ti dára tó torí pé àkókò ń bẹ̀ ọ́ tí àwọn tí ò sin olúwa wọn ò sin ní ẹ̀mí àti ní òtítọ́ ìsìn wa lónìí ṣé kò ti di ilé ijó ṣé ìsìn wa lónìí ṣé kìí ṣe àfẹnusìn ṣé nínú ọkàn wa ló ti wá ni ṣé lótìtọ́ àti ní òdodo la ń sin ọlọ́run ni sí àwọn ohun tí a ń wàásù nínú ilé wa nínú ìdílé wa nínú ìjọ wa nínú asọ̀rọ̀mágbèsì nínú amóhùnmáwòrán sí òtítọ́ ni sí à ń ṣe sí à ń tẹríba sí à ń wólẹ̀ sin ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́ tàbí a sá ń sọ láì tẹ̀lé mọ̀ wípé ohunkóhun tí ènìyàn bá ti fúrúgbìn òun náà ni yóò ká ìbáà ṣe rere o ìbáà sì ṣe búburú àwọn ọ̀pọ̀ ènìyàn tí ó jáde wọ̀nyí mo ti sọ fún wa nínú ìwàásù wa tí ó kọjá wípé nígbà tí olúwa bá máa sọ̀rọ̀ pẹ̀lú ìsírẹ́lì a máa fi iye wọn sí a máa fi àkókò sí èyí ni pé yóò fi nọ́mbà sí yóò sì fi déètì sí nígbà tí ó kan ti àwọn ọmọ ìsírẹ́lì ní orí èkejì ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹjọ ó sọ iye àwọn tí a ó fi èdìdìdì àwọn ìyókù tí a ó fi èdìdìdì láti jẹ́ ẹlẹ́rìí fún Kristi láti ṣe ẹlẹ́rìí fún Kristi ó jẹ́ ọ̀kẹ́ méje ó lé ẹgbàjì nínú ẹ̀yà gbogbo ṣùgbọ́n nígbà tí ó di ti àwọn orílẹ̀-èdè kèǹfèrí a sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí àwọn ènìyàn tí ẹnìkan ò lè kà òní tí a ò lè kà wọ́n sì dúró wọ́n sì kígbe lóhùn rárá wípé ìgbàlà ni ti ọlọ́run àwọn tí ó jáde nínú èdè gbogbo ní ẹsẹ̀ ìkẹsàn-án a sọ fún wa pé ẹnìkan ò lè kà wọ́n tí ẹnikẹ́ni kò lè kà nínú orílẹ̀-èdè nítorí pé wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n àìníye ni wọ́n àìlópin ni wọ́n bí a bá máa lo èdè ènìyàn ṣùgbọ́n níwájú olúwa olúwa lè kà wọ́n láti inú èdè gbogbo láti inú ẹ̀yà gbogbo láti orílẹ̀-èdè gbogbo àti láti inú ìlú gbogbo tí wọ́n jáde wá nínú ìpọ́njú ńlá ìgbà ìpẹ́yìn kéke ìgbà àbámọ̀ ìgbà tí wọ́n fi tìpátìkùkù sí ọlọ́run àwọn tí ó máa ń sin ọlọ́run nígbà náà ebi ni ó lù wọ́n pa ìdà ni ó lu àwọn mìíràn pa bẹ́ẹ̀ ni pẹ̀lú àrùn kárùn ni ó lu àwọn mìíràn pa nítorí pé kò sí oúnjẹ fún wọn wọn ò gbẹ́kú ni wọn ò gbẹ́kú láàrin ọdún méje yẹn náà yóò dàbí ẹgbẹgbẹ̀rún ọdún fún wọn ṣé ẹ̀yin náà mọ̀ wípé bí ènìyàn bá ní ìrora tàbí àìbalẹ̀ tàbí kí ènìyàn bá ní ìrora tàbí àìsàn kan tàbí bíbi kíbi bá ń ro ènìyàn nínú àgọ́ ara bí ẹ̀gún bá wà kò ní tù wá lára òru ọjọ́ kan yóò dàbí ọ̀sẹ̀ kan lójú wa ṣùgbọ́n bí àbàláfíà bá wà bí a bá jí láàárọ̀ tí a bá ti gbójú sókè tí a wo aago bá wá ń ṣiṣẹ́ lọ a a ó sì sọ pé aago méjìlá sì ti lù aago mẹ́sàn-án sì ti lù aago mẹ́wàá sì ti lù àlàáfíà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní àkókò yìí kò ní sí àlàáfíà ìpayín keke ebi ìyàn àrùn àti ogun òní ó wà ọjọ́ kan yóò dàbí ọdún márùn-ún ọdún méje yìí yóò dàbí ẹgbẹgbẹ̀rún ọdún níwájú wọn jẹ́ kí a wá wo ẹsẹ̀ kẹtàlá sí ẹsẹ̀ ìkẹrìnlá ohun tí ó tún sọ fún wa ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun níbo ni wọ́n sì ti jáde wá Jòhánù ni à ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ta ni àwọn wọ̀nyí tí ó jáde wá tí a sọ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ènìyàn ò lè kà tí ẹnikẹ́ni ò lè kà ìdáhùn Jòhánù nìyí ní ẹsẹ̀ ìkẹrìnlá mo sì wí fún pé olúwa mi ìwọ ni ó lè mọ̀ ọ́n ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wọ́n sì fọ aṣọ wọn wọ́n sì mọ́ wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ohun tí Jòhánù fi dá wọn lóhùn ni pé olúwa ìwọ mọ̀ wípé èmi ò mọ́ ni o ṣe béèrè lọ́wọ́ mi nítorí náà sọ ọ́ níbo ni wọ́n ti wá ta ni wọ́n àwa dáhùn wípé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wa àwọn tí ó gba Jésù Kristi gbọ́ nínú ìpọ́njú nínú ìjìyà nínú ìpayín keke nínú ebi nínú ìyàn ah, àwọn wọ̀nyí ni ó jáde wá Jòhánù ò dá wọn mọ̀ nítorí pé wọn kì í ṣe ara àwọn ìjọ torí tí ó bá jẹ́ pé àwọn ìjọ ni yóò lè dá wọn mọ̀ nítorí ó ti kọ̀wé sí àwọn ìjọ wọ̀nyí wọn mọ̀ wọn yóò mọ̀ wọn ṣùgbọ́n kò mọ̀ wọn ní ìhẹ̀yẹ a sì sọ fún wọn pé àwọn wọ̀nyí ni ó jáde láti inú ìpọ́njú ńlá wá tí ó jáde tí a wẹ̀ mọ́ tí a sọ di mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi ọ̀dọ́ àgùntàn náà tí a fi rúbọ fún wa lónìí tí a sì ń sọ pé kí a gbà ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ ọlọ́run tí wọ́n sì ń sìn nítorí pé olúwa ti gbà wọ́n là ìdí nìyí tí wọ́n fi sọ pé ìbùkún ni fún olúwa ìbùkún ni fún olúwa wọ́n sì kígbe lóhùn rárá wọ́n ní ìgbàlà ni ti ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ nítorí pé ó gbà wọ́n là kò jẹ́ kó kú nínú ìyà náà láì mọ jésù bó ti jẹ́ pé pẹ̀lú ìpọ́njú òní wọ́n fi ní jésù kristi ó sì ní àǹfààní lónìí láti gbà á pẹ̀lú ìrọ̀rùn tí ó jókòó níwájú ìtẹ́ ọlọ́run tí wọ́n sì ń sìn lọ́sàn-án àti ilé òru nínú tẹ́ḿpìlì ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n olúwa yóò jẹ́ ààbò fún wọn olúwa yóò sì pa wọ́n mọ́ ebi kì yóò pa wọ́n mọ́ sí àmọ́ pé inú ìyànà ti jáde wá bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ sí àmọ́ pé kò sí omi fún wọn òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́ bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n mọ́ àti oòrùn kóòrùn oòrùn kóòrùn kan kì yóò sì ṣẹ́lù wọ́n mọ́ nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn ni yóò máa ṣe bíṣọ̀bù ọkàn wọn tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè ọlọ́run yóò sì nu omijé wọn nù gbogbo kúrò ní ojú wọn lónìí olúwa ti fún ọ ní oore ọ̀fẹ́ olúwa ti fún ọ ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí o lè yí padà kúrò nínú rẹ̀ kí ebi tó pa ọ́ ní ti ohun mímọ́ ohun kí n ṣe ti ẹ̀mí bí o bá fẹ́ fi ayé rẹ fún jésù kristi àyè sì wà fún ọ lónìí ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tí kò ní sí àyè fún wa mọ́ láti fi fẹ́ ayé rẹ fún jésù kristi kí ó tó di àkókò náà mo rọ̀ ọ́ bá Jésù làjà lónìí bí o bá sì fẹ́ pín pẹ̀lú wa ẹ̀yin sá ti darí ìwé yín sí olùdámọ̀ràn ilé ìgbà ohùn sílẹ̀ ti ECWA SIM PMB five oh four Ìgbàjà Kwara State Nigeria Jésù sí ọkàn wa lóore kí o sì gbà wá lọ́wọ́ ìdájọ́ tí ń bọ̀ àmín. Yeah. Oh forí tì Jésù mo forí tì mo forí tì Jésù mo forí tì bó ti wù kí ṣòro náà ti pọ̀ tó má bá wọn díẹ̀ táyé ń kẹ́gàn rìn mo ti bẹ̀rẹ̀ náà Jésù mo forí Farada, Jesu, mo faradà mo faradà Jésù mo faradà bó ti wù kí pọ́njú náà ti pọ̀ tó wọn ò má bá wọn díẹ̀ táyé ń kẹ́gàn rìn mo ti bẹ̀rẹ̀ náà Jésù mo faradà. Mo yìn Jésù dópin mo yìn Jésù. Mo yìn Jésù dópin mo yìn Jésù. Bó ti wù kí ìbànújẹ́ ti pọ̀ tó. Wọ́n máa bá wọn di ẹ̀ta yé ń kẹ́gàn rìn. Mo ti bẹ̀rẹ̀ náà Jésù mo máa yìn ọ́. mo sin jésù dópin mo sin jésù mo sin jésù dópin mo sin jésù kò tí wù kí wàhálà náà pọ̀ tó wọn ò má bà wọn díẹ̀ táyé ń kẹ́gàn